يا ذا الجلال الذي لم يتخذ ولدا ولم تبل يا إلهي واحد الصمد رب عليم رحيم واحد أحد مهيمن عنه بالفرش والنوم فقلبك يا رحمن فارحمنا وادفع بعفوك عن ذنبي وعن جنبي ووارث أرضنا مثله يعذبهم ولا شريك له بل جهل بالعوض محيي القلوب وما شيرا رزقهم حتى المنام ومحيي الدار الغني ثم الصلاة عليه وختار بيته بلا المصطفى المجتبى المبعوث بالوطن المصطفى المجتبى المبعوث بالدين والله ما قدما يمشي على فمه ومن تبع نجاه والله والله وما السماء لك والله والله وما السماء لك والله والله وما السماء لك والله والله الحمد لله الذي أنزل مختارا ولم يجعل عوجا قيما يظهر بأسا شديدا لدنه والبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا حسنا ما تفيد فيه أبدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده ماشي كما وجوه بجنبي وأميته وأشهد أن لله أقنام لحسن وصفات العليا غير تعطيل ولا تحريم ولا تنفيذ وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبد الله ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين وبارك فسبحانك اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم أعزني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جسمي ونفسي وعقلي وخطري وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلمت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المأخير يا أنت ليس عن كل الله káàkiri orílẹ̀ fún àdára ìhànà wọ́n tààrà ìjọ ìṣòṣò àti ìṣàkọ̀mọ́ ìjọ fún àbá àdìmá. Káàkiri ilé ìlú ìṣẹ́lá Mọ̀hánà sọ̀rọ̀lọ́wọ́ àríwá àríwá bá látọ̀dọ̀ aláà ìhànà wọ́n tààrà ìjọ

àti gbogbo wa ní kíkí ìrìnlá tó bá gbogbo gba ìkó ìṣẹ́lú tó bá gbogbo àtàlá àṣẹ́lẹ̀ ìfòmọ́ ìfòmọ́lù ọ̀gá ẹ̀lọ́ òkú ọlọ́run pàfíì tó ní ó tún fi dìnà yá ìyẹn pé ó bẹ̀rẹ̀ náà كما أمرنا الله تعالى في كتابه العظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفسه ونفسه أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين خالد فيها أبدا ذلك الفوز العظيم Kó lọ́dọ̀ àṣẹ ìgbọ́n ẹni ẹ̀kọ́, ẹni ìgbé ọlọ́mọdúnrá ìlà àdìwọ̀ àbẹ̀ẹ̀kẹ́ ìgbọ́lọ́ nílé àbá àjọ́gbẹ́ ayé àṣẹ́kẹ́ àlàáyà. Súra ẹlẹ́kẹ̀ẹ́ sura 9 ayà 100 ó náà ni a ti bẹ̀rẹ̀ rẹ̀ láti ọjọ́ kejì ìrọ̀lọ́bọ́nù ọjọ́ àkọ́kọ́ ìrọ̀lọ́bọ́nù a sì yẹ ṣe ìpalẹ̀mọ́ fún pàtàkì ara yìí níbọ̀ ní ní ọlọ́run kádà kásùmọ̀ rẹ̀ wá pé a sára bí kó náà lẹ́ ọkùnrin rẹ̀ àwọn jẹ́ nínú àwọn mọ̀hàjìrónù ọ̀sẹ́rẹ̀ ìsáàtì orílẹ̀ ìgbàmílà wọ́n àmúsọ̀rọ̀ àwọn tó ń yọ́ máa kọ̀ lọ́gbà láàáyì wọ̀lẹ̀mí ní sára òkè ìgbàǹgbẹ́ tí ó tẹ̀lé ní àkókò ìdàgbàgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sán bàǹkà bàǹkà ọmọ àlàyé tọ́lọ́wọ́ fún wọn àwọn náà tó ló sí wọn ọ̀fẹ́ ó ṣàkàmì wọn ọlọ́run ní ẹ̀sán ó kù mọ́ wọn nínú torí ìgbà mẹ́rin àwọn ṣe dáadáa fún yàn ṣùgbọ́n kò ní máa lóore kódà tí ewu yóò mọ̀ sọ pé lágbájá ṣe kàkóòrò òun ni ló ti ṣe ṣùgbọ́n gbogbo ọlọ́run oore tó ń ṣe wọ́n tó ń yọ́rún sí wárọ̀ bò ààrin àwọn náà ó máa lóore àwọn àjẹ́ lẹ̀ abàdá ńlá ńlá ni ó mọ̀ wà ń bẹ̀ lọ. Ọlọ́run ní òun ní ẹ̀ka tó tóbi jù lọ. Aṣàlàyé ẹ̀kọ́ lọ bí a wá bẹ̀rẹ̀ lórí pé àwọn ohun àjùrò aṣàlàyé àwọn ohun àtọ́ aṣàlàyé àwọn ní àwọn méjèèjì orúkọ tó kó wọn pọ̀ láńpẹ̀ ní sọ̀háábà. Asọ̀háábà ẹyọ kan ní sọ àbíkù tàbí sọ ọ́hìn tí wọ́n bá ti jẹ ẹyọ kan lọ àsọ̀há tàbí sọ̀há bá àtàwọn ìgbà wọ́n wá nínú ìṣù kọ́ọ̀pù ẹ̀. àwọn ṣàlàyé wípé mẹ́ta olùrànlọ́wọ́ bá dápọ̀ níbi àkọ́kọ́ mohajirun ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀kẹta àti àbíọ́rùn àti àbíọ́rùn yìí ó kó sínú lẹ̀bí iná tẹ̀bà rúrú tọba lórí àpàdà àwọn afẹ́mọ̀ ọmọ lọ́kọ̀ ọ̀kan kásọ̀ ẹ̀yẹ ẹ̀ àwọn àwọn mùhàjírò àti àjọ abẹ́ kó wọn pọ̀ lábẹ́ orúkọ a ibẹ̀ láti lọ sí bàbá inú òun máa ń kọ́ nígbà báwọn sọ̀hábà sàpapọ̀ gbogbo wọn lẹ́ẹ̀kan náà ọlájúwọ́n ní wà kò sún sọ bábá lápá lọ́wọ́ lọ́kọ̀ kan táwọn lápọ̀ wọn abúbákiri ọmọ osman ali abúláìbùn mas'ud abúláìbùn abbas ibn umar kódà tó fi dórí àwọn abúláìbùn abúbákiri gan

àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kùránì sétí àwọn ẹni àkọ́kọ́ tó gbọ́gbọ́ àlàyé kùránì àwọn náà ni wọ́n ti ha sérí tí wọ́n ṣàlàyé ẹ̀sìn ọkàn káàkiri ayé torí àlábì Muhammad sọlọ́mọ àríwá ìyàtọ̀ kò dé ní sọ́rọ̀ ìjì àlọ́bì ìlú ìjì àlọ́bì òde Nàìjíríà ṣùgbọ́n ẹ máa wo mísírọ̀ Egypt kéèyàn gba Sahara desert ọ̀sọ̀hárà aṣálẹ̀ tí ń bẹ láàrin àríwá Áfíríkà sí ìgbòmọ̀rọ̀ Áfíríkà between North Africa and West Africa aṣálẹ̀ ní lẹ́bẹ̀ẹ́ tí wá ń rìn bẹ̀yẹn wá sí Mali láti má ní pé ọ̀gá àdé nàìjíríà wọn adé lónìí láti sẹmẹ́ǹtì àwọn ń sàlàyé ìfọ́ wa ìpè ọlọ́run bá sọ nínú alukur'an nípa wọn pé wúwà lẹ́bí bá àgbàdé omi yìí ẹ̀rọ ìlà ní ihun yàtò àléyìn ara ìlú wà lùbẹ̀kìrì wà láàyè múhùmù ìfìsábà wà ní ṣíkímà wà ní kánú ní kọ́bílì láti ìjọba ìlú bẹ́ẹ̀. وآخرين منهم لما يلعقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم سورة الجمعة سورة الجمعة آية ẹlẹ́ẹ̀kejì àlàyé àgbàpọ̀

wal hikma kí n tún ṣàlàyé wàhálì fún wọn ṣá ìmọ̀ rẹ lọ́gbọ́n ọgbọ́n àwọn baba ńlá wọn kọ́ ń kọ́ wọn o. torí tó jẹ́ àmọ̀ wípé ọlọ́wọ́ bá ní iná rẹ̀ báyìí àárẹ̀ ìsàbíkọ̀ òun lòun sọ àlùkùránì balẹ̀ fúnra kí ìyá ànábì ìtara rẹ fúnra rẹ bá lè ṣàlàyé ní kùránì túmọ̀ sí fún àwọn ọmọ lẹ́yìn rẹ bóyá látara bẹ́ẹ̀ ló gbà sí sí. ọlọ́pàá tó jẹ́ pé sẹ́ni bàbá mú àyà kùránì wá gbogbo ẹni ọdún mẹ́tú kùránì láyé o lè wá túmọ̀ rẹ lọ ìgbà kan náà àti gbogbo wa lọ sí kí ìtumọ̀ táwọn ti fún kò tó mọ̀ wá wò pé àlàyé wo làwọn sàábé ṣe lérí ẹ̀ tó ló dé ṣe kápọ̀rọ̀ kápọ̀wọ́ júwe kásọ̀rọ̀ kápara júwe kásọ̀rọ̀ kápìṣe sí júwe ọ̀rọ̀ káàsọ ẹni tó gbọ́ ó ha sórí ó sọ àmọ́ ìṣe sí yẹn ò sí lákọọ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó bá wá ń sọ tó gbọ́ yẹn yóò wá máa ìṣe sí yẹn pé báyìí àná ìṣe ìyẹn ló máa ń ṣẹlẹ̀ nínú súnà nígbà mí inú àdé ẹ̀rù pé nígbà tí ànábì ní fọ́kùnmí ló ẹgbẹ́ òǹkà oṣù tẹ́ ń bá bọ̀ kí lára nípa tọ́lọ̀ ọba sọ nínú Kùrán pé àyà máa ń máa gbòdá àwọn ọjọ́ tó ló ń kà lábẹ́ ìgbà àwọn àlẹ́lúwà ní ọjọ́ tó ló ń kà ẹ̀rìn mọ́ta àmójìnà ìgbàlẹ́ ẹni ó jẹ́ mọ́kànlélọ́gbọ̀n àkọ́gbọ̀n ọgbọ̀n lóṣù mọ́kànlélọ́gbọ̀n lóṣù 29 àìmọ́ ìdè fẹ́ṣù ló bí ọgbọ̀n àlẹ́lúwà ní ló máa lè kún tí ẹ̀ẹ̀ẹ̀ bá wo sánmà kúrúkúrú clown tàbí ẹ̀ṣújò gọ́ìmù ó wá bo oṣù yẹn kò jẹ́ kárí ànábì nípa asmi ló ní ìjà òǹkà tẹ́ ń bá bọ̀ yẹn ẹ̀ka tó pé ọgbọ̀n tàbí ìjọ tó bí báyìí ẹjọ́ pé ọ tó bá tó bá sí ọgbọ̀n ẹ̀ nílò ọgbà mọ́kànlélọ́gbọ̀n oṣù ní ìbẹ̀rẹ̀ ni àlàyé àwọn nẹ́bí nìyẹn lórí kíni àyàmá àwọn ọjọ́ tó tó ń ta kò sí bàláàrí láti fún ẹnikẹ́ni láti wá múrò níwánú tó bá ara wọn kan náà sọ pé mọ́kàndínlógún lóṣù ní nàìjíríà náà ní òru àwọn màbí àwọn gbẹ́tẹ̀lé máa di ìgbọ̀n tó wà ní ìjẹ̀bú ní ìrùgbẹ́ kí ìgbọ̀n ẹlòmíràn máa di ìjẹ̀bú wọ́n wà bẹ́ẹ̀ ìgbà tí pépà ń sún ajáde ká mọ́ka pépà dáadáa ní ìgbà ọ̀sán wọ́n láti gbà rẹ̀ ní ìgbé oṣù tí wọ́n lè bọ́ mọ́ kí máa kí tó kú ló ti bá àwọn oṣù ìta kàlẹ́ńdà kalẹ̀ òǹkà yẹn wá jẹ́ oṣù lọ́dọ̀ tí wọ́n jẹ́ ọjọ́ mọ́kàndínlógún ìgbà tí mo kọ́ gbọ́ ọ̀rọ̀ màdí ìjẹ̀bú yẹn I was in primary school àṣẹ alájì ṣítù ládélé ìmọ́mà dáàrù ní ọ̀yọ́ àyẹ̀ ní tẹ̀sílì ni wọ́n sọ pé nígbà tó lọ mọ́ta tó pèrè náà tí wọ́n kó lẹ́gbà wálé tẹ̀sílì láàrín àtẹ̀lógúnjẹ́ àwọn ìrìn ní ló jẹ́jẹ́ ká máa máa ọmọ wa lọ sí ìjẹ́ tí ń sọ̀rọ̀ ọlọ́run ìjọ́ náà wọ́n kí ni bàbá yìí sọ yìí ìgbà tó yá kẹ́kọ̀ọ́ lẹ́lẹ̀ máa jẹ́ kókó máa dí bàbá ṣítù ládélé kọ́lọ̀ wá ní orí jù lọ́rùn àwọn ló sàlàyé ìfẹ̀sìrì wọ́n á fún láti mọ́ta màájú kan náà wà ìgbàbá wa fúta lówó wá kókó òwe wá ìlú tábọ̀ nǹkan tábò ní A àwùjì ṣùgbọ́n ọ̀rọ̀ màájú kọ́là ń sọ lọ́wọ́ mo ń sàlàyé òǹkà oṣù àti báwọn èèyàn ṣe dédé dá sí wọn náà sílẹ̀. olùgbọ́dé ọlọ́run alágbẹ̀rẹ̀ ọlọ́run ló fi bí àgbẹ̀bí dìde nínú àwọn ìjọ tó mọ́tọ́mọ́ká tí èé ṣe ìròyìn àgbègbè ìròyìn tó jẹ́ kí mùsùlùmí mọ́wọ́ mọ́sẹ̀ tá a fi bọ́ nínú ẹ̀sìn àjàkọ àti àjíkà ìwé bá ń pè ní bíbélì lánàá bí ojú dáyé ẹ̀sùn ẹ̀sùn yẹn débi kànáàbí kò má lọ kò má bà. nínú ẹ̀rí báyìí bí òde kan kò lè kà òun ni bá ń pè ní sólómò òdẹ́bíyà treaty of òdẹ́bíyà àdéhùn òdẹ́bíyà òdẹ́bíyà ìletò kan ní tàbí ìlú kan láàrin ìlú Mẹ́kà sí Mẹ̀dínà ọlọ́run sọ nínú sọ́ọ̀tìlì pálí لقد صدق الله رسوله لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما في فعلم ما لم تعلم فجعل وجعل من دون ذلك فتحا قديرا من جمال ó wá ríra rẹ̀ lẹ́ni tó wọ káàbà mẹ́rin wà náà àwọn ará mọ́ta gbogbo ta mẹ́rin ọlọ́dún láwọn bí owó mọ́ta kò lọ́mọ ìṣẹ̀lẹ̀ ní mẹ́rin náà ti sọ ó fi yá àmì ìyá ẹ̀ ọlọ́run rẹ̀ ń jẹ́ sí òun orí lójú rẹ̀ nígbà tí mo a ní ìgbàlódé èyí

ọ̀bẹ sọ́nà nílò kìlọ̀ ọlọ́run tó rí pé ìní jan pátá mo fi yẹn ṣe ìbá ìwé ọ̀rọ̀ bí àbúrà fún àbá ti sọ tàbíjúmọ́nù ìkọ̀rán hábùrù lè ó mà àbúrà fún àbá ń gbìyànjẹ bẹ́ẹ̀ sábà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn sàádé bàbá ilé sọ̀hádà tí kò sùn sọ káríkámọ̀ mú ẹlẹ́kọ̀ọ́ kan òjìjìlọ́ fún ilẹ̀ ẹ̀mú wọn ọ̀kan náà ẹ̀dá lẹ́nu àbá òní hákùrù lè wó mà the scholar of the Ummah àáfàá gbogbogbò mùsùlùmí àgbáńlá ayé láti darí àwọn sàáfé olàbúlẹ́dùn àbá tàbùjùmọ́ àmì kùrán òun lẹni tó ń túmọ̀ kùrán torí jẹ́ ànábì gangan ṣàdúrà fún àbúrà fún àbá ti ṣe Allahumma fàkíhù ti dì wọ àdìmọ̀kú sàkú ìlà ọlọ́wọ́ bá ń fún àbúrà fún àbá sì ní àgbọ́ ní ẹ̀sìn bá ń kọ́

tàbí wọ́n bá jẹ́ ìgbò táwọn lè yàn bọ́ sí pàdé àgbà ẹni tó wá jẹ́ ọkùnrin ìlú ìyẹn tó dàgbà jù nígbà tí wọ́n ń ṣe pàdé àwọn àgbààgbà ó wá máa lọ pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan tó wá jókòó kó mọ bá wọn dá sọ̀rọ̀ kí làwọn àgbà yóò kó sọ mo lè tó ètò tó àbá ìdí ìdí ìdá náà ṣe ń pa àwọn èèyàn ní àgbà ti dé tó àbá ìdí bẹ́ẹ̀ lọ ló ṣe mọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló ní wá máa bá jókòó ọmọ tó bá tún sọ ní ó lò abdullahi fún ọmọ ìwà àtàyè ó máa fún ọkọ̀ tọ́ọ̀bù wá gbọ́ ọ̀rọ̀ yẹn ó wá pè wọ́n jọ ó wá ju àyà sí wọn إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وأنا لا أتذكر kí ni ìtumọ̀ ayá kí lọ́lọ́ sọ fánàbí pẹ̀lú súra a wá ń jù ìgbájá àyẹ́sílò mọ́ nígbà tí àrànṣẹ́ ọlọ́run bá bá dé wà ní fásitì àti wà wàrà ìlà mẹ́fà ó ráwọn wọn ìyẹn kẹta oorun àwọn èèyàn ó wà odidi ìlú àti olórí wọn wà gba ìsàlẹ̀ kan náà tó bá ti rí bẹ́ẹ̀ sáfì bísírọ́ fígà ṣàfọ̀mọ́ orúkọ olúwa rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀rù kó máa wá orí jìn iná ó kára sàn wá bá

nítorí bọ́lọ̀ ní wàtẹ́sìrì máa tọ́rọ àforíjì máa tàbí ọmọ orúkọ máa tọ́rọ àforíjì o ti fẹ́ kú láyé ah! ó máa tó nù kọ̀tọ́ọ̀kù tó jẹ́ àrólé àlẹ́bì àléfà kò sí túnmọ̀ tó mẹ́rin títí tọ́mọ̀ ìlà pàdùkú wa dàbí ah! àtọ́mọ̀ yìí lóòótọ́ ó kéré lọ́jọ́ orí àmọ́ ó pọ̀ mímọ̀ إنك برب لا علم مع الصغرى إن الصغير له علم مع الكبرى إن الصغير له علم مع الكبرى سبحانه وتعالى ilẹ̀ yorùbá ṣàṣàlú ní kéfàwá kí o iná tàbí rọ́pìlá إن كبيرا Torí náà kàbírọ̀ àgbàlagbà, àgbàlagbà kẹ́ẹ̀dọ́, tí ó ní ìmọ̀ òun àtọ́léké ọgbà ni wọ́n, wọ́n a máa tí lé gbogbo àtọmọdé tó nímọ̀ ọgbà ni àmẹ́bí ò àgbì lẹ́sẹ̀ ìjọba náà ọmọ yẹn jù. ìnáṣọ́bí ọ̀làrùn èyí pé ìyẹn pé yóò máa wà nípò ọmọdé ó kàn dàgbà lọ́jọ́ orí ṣùgbọ́n kò ní màkan jù wọ́n béèrè pé wọ́n ń sọ̀rọ̀ pé ta ló bí pọ́n ilé kan bàbá kan ló dàgbà jù lẹ̀ wọ́n á béèrè pé ta ló tẹ ìtàlẹ́ni àgbà tó tẹ ilé yẹn tó níbo ló ti wá bàbá yẹn òun ọmọ kékeré kan wá ń sọ níbi orúkọ rẹ̀ ní lágbájá ìlú ibi báyìí ló ti wá níjọ́ tó ti dé ibi tó kọ́kọ́ dé sí kó wá sún wá síbí bàbá yẹn ò tó wá jẹ́jẹ́ ọmọ yẹn ti wà nípò àgbà bàbá yẹn kàn lọ́jọ́ lórí ni ó ti ọ̀rọ̀ lọ́ọ̀ rẹ̀ wọ́n ní kó agboolé oúnjẹ lẹ́nu ọmọ ó orí kí wọn ó tún wá ń sàlàyé ìtumọ̀ oríkì ẹlẹ́yọ kọ̀ọ̀kan Ó dàgbà dé bó ti di ẹgbẹ́ àwọn àgbà hàn, ó ti bọ́ sáyé àwọn àgbàlagbà yẹn. Tòun àtàwọn àgbà ni ó máa kọ́ wárìn, àwọn ní ó jọ máa jẹ ṣùgbọ́n àgbàlagbà tí ò bímọ fún òun àtàwọn méje lọ́gbẹ́ àárín wọn ni ó wà yóò dákẹ́ wọn wò ní ọlọ́run sàmì wa. torí náà àwọn sọ ábà ọlọ́run pé àlọ́bí ìdíje اليوميين يتلو عليهم آيات ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الشاهد في هذه الآية عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة Ìta fẹ́ lò nínú ayá Sọ́rọ́tù Júmọ́ ayẹ lẹ́rìn onítọ́lọ̀ ọba sọ wípé Ànábì Yátúlú àléyìn ayá tìí ó ń ka Kùránì fún wọn. Bálà Yátúlú ìmáàna kọ́rọ̀ à ó ń kà fún wọn. Wọ́n ti zẹ̀ kí ní ó ń fọ̀ wọn máa kúrò níbi ẹgbọn gbogbo àlàyé tí jẹ́ ṣíríkù àwọn ni wọ́n mọ̀ ẹnu àmọ́bì ni wọ́n ti gbọ́ pàà tẹ́ǹpẹ̀ ní dáẹ̀rẹ́ ògidì rẹ̀ ni wọ́n gbọ́ lẹ́nu àmọ́bì èsì ìjọ bomila Yàrá ìyá ìgbà ìyá ìgbòmọ̀ ọ̀pá mu lè yà fún ìgbàmí ìgbòmọ̀ ọ̀pá yà sí àmàlì lè yà fún ìgbàmí ìgbòmọ̀ ọ̀pá yà sí الحامد انظر إلى أبي الصحابة والذي كانوا عليه في زمان الخالي كانوا عليه في زمان الخالي واسلك طريق القوم حين تيمموا وثيابك من الدعوة بشمالي وثيابك ما دعوة بشمالي Bámi kí ìgbòrò ìta bá ti parí ọ̀pọ̀ ìtàdé tán, ibẹ̀ ni ṣírò yẹ ti wà mọ̀ná iná ìlú láàrin kalimakaní, báadà mọ̀ ìpàrẹ ìmọ̀kàlá àmàlà pàbọ́ ìrìsọ̀ha bá ó mọ̀ máa. Iná ìlú láàrin kalimakaní. Orin yẹn ó máa bá ìgbàta parí ọ̀rọ̀ àwọn tàbí tàṣọ látó ń bẹ fún wọn lápapọ̀ tàbá parí ẹ̀ ìgbà ìròyìn yóò ṣẹ̀wà wọlé àti tó kọ ní ìjẹta sàlámù aláìlí ní Fẹ́lẹ́mù àlẹ́tùmọ́, fẹ́lẹ́mù àlẹ́lù, ìdílá سلام على الإسلام بعد محمد Ìpamọ́ dìgbà yẹn náà ṣe àlọ́rọ̀, ìgbà yẹn ló ń yóò tún ṣàlàyé yóò wá dùn, bàbá tí ìṣòro yóò lè gbogbo èyí. Gbogbo bí ọlọ́run gbà náà wá. Ìtumọ̀ rẹ̀ ní pé èmi gbọ́ Kùránì lẹ́wọ̀ àbá àdúgbò ní Kùránì. Nínú ni ó kọ́ kùránì lẹ́nu àfá ẹ̀pẹ́ ẹ̀pẹ́ oníkùránì olókọ́ bàbá mi ní kùránì níbo ló ti kọ́ tó sọ fífì òní máa ń paráńtà ilẹ̀ àwọn mùsùlùmí ní skul wa ní àgbà 1940 41 42 43 àwọn mùsùlùmí ló ti sọ fífì nígbà rẹ̀ ìbẹ̀ bàbá mi àwọn bàbá mi ní ìlú ìlọ́pọ̀ àwọn ìlú ìjọ́pẹ̀ ní paráńtà kí a tó wá lọ sí mọ́sílì lóṣù. Bàbá Mùsùlùmí wọ́n máa sọ pé a wíkẹ̀ àbúrú bàbá ńlá irọ́. Àwa Mùsùlùmí láyọ̀ ń dá ilẹ̀ tiwa pé kí wọ́n kọ́ postọ́pìsì kí ìlú lè jàǹfààní ẹ̀. Ẹ̀yìn ẹ̀ nípa àwọn Nàṣárá ẹ̀wọ̀lẹ̀ yẹn pọ̀ tó dò ní ìtàwọn Áfíríkà fún òun yọ̀ǹda ìka àbábẹ̀rẹ̀ kan ní ọba ilẹ̀ owó ìjọba ìbújọba ló ń láti kọ́ mo lè máa júwe àwọn ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tí mùsùlùmí yọ̀ǹda fáǹfà ní ìlú nàìjíríà ò ní yọ̀ǹda nǹkan ìyọ̀kan báwo la ṣe wá wíkẹ́ mo la kú ìyẹn ti bẹ́ kan èmi tún ké lọ́dọ̀ àwọn àfáà kan tí àti àfáà ẹ̀pẹ́ náà ó níbi tó ti ké àwọn àbá tó kọ́ mi yẹn mo sọ díẹ̀ nínú wọn ní dọ́kà ń ṣe ìbálẹ̀ náà tẹ̀ sílẹ̀. gbogbo àbá àti wa ilé ìmọ̀ máa jó sí ìdẹ̀rú lọ́yà òun kéwú lọ́pẹ́ ní ilé agbógun lọ́yà àbá ilé agbógun òun kéwú lọ́dọ̀ olókùn mímọ́ olókùn mímọ́ ó kéwú lámúnigun amúnigun òun kéwú ní agbájì tẹ̀gbẹ́ ìtò lọ agbájì náà wá láti lè lọ tẹ̀gbẹ́ ìtò bẹ́ẹ̀ gbogbo títò yẹn kò sẹ́ni kankan nínú gbogbo àwọn bá pè láàbá àgbà yìí tó gbọ́ kùránì lẹ́nu ànábì kò gbá lẹ́nu ànábì àtẹnudẹ́nu mi ṣùgbọ́n àwọn sàábé àjùlọ tí wọ́n ń gbé ànábì gangan ní kàá fún wọn

tó tún ṣe kí ni ó ń kọ́ wọn ó láti sọ pé hùm tùláàbù ni màdìrọ́sà ti lè wúra lẹ́tì mọ̀rọ̀dù ha alkùrán alẹ́bí mọ̀rọ̀dù alkùrán wà súnà wàlìmọ̀ẹ́lìmọ́ wàlìmọ̀rọ̀dù wúwa muhammadu sallallahu alaihi wa sallam àwọn sàádé àwọn ni akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tó ṣe wípé àwọn subject mawad tí wọ́n ń kọ́ ń bẹ̀ òun ni kùránì àti súnà sọ́lọ̀ fún rẹ̀ sọ yóò á lè mú wúlì kìtàbà wọlé hikma àti sàmẹ́jì practical application Quran àti Sunnah. Practical application lílo Kùránì tánàbí ń ké fún wọn àtàlàyé Kùránì tí ń ṣe lò ájúmọ́ òmùlì ìsáàbà wà sí ìgbà àbàláyé tí ń jẹun nínú nílò rẹ̀ ní ṣíṣàpọ̀mọ́ wọn kú òníbi ẹ̀kọ́ wọn ti dẹ́kọ̀ jùlẹ̀. àwọn tó kọ́kọ́ lọ ilé ìwé pàmò bíi dálẹ̀ yẹn àwọn sàhábà ni àwọn wọn ni fọ́nlá fi sọ wípé ẹ mọ́ gbà pé mo ní àsáàbì kúnà àwàlú nígbà bá ń lúgà ẹni tó bá wá gbà tẹ̀lé àkọ́kọ́ ó fi hàn pé àwọn òwò students àkọ́kọ́ fàyọ̀bí who are the best students for every level àkọ́kọ́ nù ní fáyí àti àwọn lànàbì kọ́kọ́ kọ́ lẹ́kọ̀ọ́ ṣé wọ́n lè dá tó àwọn yẹn ṣẹ́kiri tún àyà yẹn nìsí àlẹ́háwà lónìí àwọn students lànàbì kọ́kọ́ kọ́ وكان الصحابة يتعلمون من النبي صلى الله عليه وآله وسلم القرآن الكريم آيات معدودات يتفهمون ويتعلمون فكهها ويطبقونه على أنفسهم ثم يحفظون غيرها يقول أبو عبد الرحمن السلمي Abu Abdulrahman Asula ní ìdí wọn sọ nínú kí olùgbé ẹ̀rí àwọn sàábé ànábì sallallahu alaihi wa alihi wọ́n jẹ́ ẹni tí máa kọ́ Kùránì lọ́dọ̀ ànábì kìí so dídí ẹ̀ ni wọ́n kọ́ díẹ̀ díẹ̀ ni wọ́n máa kọ́. na káánú ka Usman wa Mas'ud وغيرهما أنهم كانوا إذا تعلموا من النبي صلى الله عليه وآله وسلم عشر عشر آيات لم يتجاوزوها حتى يتعلموا ما فيها من العلم والعمل ó ní àwọn afábáṣẹ tábí ní kìí ṣe tàbí ànẹ́bí o أبو rẹ̀ ní ìsìn ó ní àwọn tí wọ́n ń kọ́ wa ní kùránì gẹ́gẹ́ bí Usman ọmọ àfáàn tẹ́ẹ̀fẹ́ Usman tàbí ni ó làró lé kẹta lẹ́yìn ànábì ó kọ́ kùrán lẹ́yìn Abdullahi o ni gba Islam anabi ta kẹrin lọ́dọ̀ ànábì Abdullahi ń darun ni ànábì kọjá lọ kan ànábì kọjá lọ ànábì jókòó sí abẹ́bí kan bẹ̀ ìkókò kan wá fẹ́ pa ẹran tí ń dà àbẹ́ẹ̀kú ni mọ̀sùn wá fẹ́ pa ìkókò yẹn ìkókò yẹn wá bí èèyàn hàn oúnjẹ tọ́lọ̀ ìrìnàkan ló jókòó bá dẹ̀ ìgbìlọ̀ kan lọ́wẹ́ bá tó lè rẹ̀ bá lẹ́lú wa ọwọ́ ẹ̀sọ́wọ́ ànájú tó Islam ó lẹ́lẹ́ẹ̀kẹ́rin So, Abúrú Àbúlá Àṣúlà ní inú àwọn kẹ́ńkọ́ àwọn Kùránì rẹ̀ ẹ̀sì mẹ́gbàgbé fánàbí ìdá ó sàdáyẹ rí nínú àwọn tí káwọn èèyàn lọ kọ́ wọn. Kódà, من يريد أن يقرأ القرآن غدا من كما نزل فليقرأ بقراءة ابن أم المسعود gbogbo ẹ̀ńdá mẹ́kẹ́ kùránì bó ṣe sọ̀kalẹ̀ ní kíkì ní gbọ̀gbọ̀gbọ̀ látọ̀dọ̀ ọlọ́run lọ́mọ ká bí àbúlá ìbínú ọmọ sí ìdíṣe ń ké lọ́mọ kébẹ̀ tí ò ló ṣe lè rí kí àdíkò nǹkan ló fà gbogbo àwọn bá hàn kùránì sórí tó bá ń ṣe isnad ìyẹn pé tí wọ́n bá ń to ẹni tó kọ̀ wọn ní kùránì tó hà sórí fún wọn yóò wá fún ní ìwé ẹ̀rí ní ìjàázà ìyọ̀ǹda kó náà lè kọ́ ẹlòmíì ọ̀pọ̀ ní kí wọ́n kọ́ wa ká mọ̀ ọ̀pọ̀ ní kán fún wa yọ̀ǹda pàǹpà tún lè kọ́ ọ̀yàn ẹlòmíì lè ká ó mọ̀ ṣùgbọ́n kò lè kọ́ ọ̀yàn ìwé ẹ̀rí kó lè ká ni wó fún wọn ò ní fún níwé ẹ̀rí kó lè kọ́ ọ̀yàn àwọn bá jẹ́ tíṣà náà mọ̀ some of our students they are brilliant but they are not so intelligent They can't be teachers. You won't allow them to teach others. Nínú àwọn akẹ́kọ̀ọ́ wa, àmọ̀ wọn ní tó mọ̀wé dáadáa, ṣùgbọ́n àdíjẹ́ wọn kọ́ ọ̀yàn. Torí pé wọn ò lọ́gbọ́n, àlùpamọ́ kù ní òlù ọmọ. Kí ló tẹ́lẹ̀? Kí ní òsì ní ẹ? Àti ló lè ń bẹ̀ torí tọ́lọ̀ fún láti àkáyè tí ajá nínú ẹ̀ tètè ìgbé òun. Yóò àmọ́ ẹlú ọmọ ọlọ́mọ tọ́lọ̀ òṣèlú àkáyè wọn bákan náà different IQ àwọn ní tí ó ṣe ṣe tíṣà nǹkan ní láti lọ sí iṣẹ́ ọ́fíìsì tí ó mọ̀ kọ̀wé kó máa lọ ọmọ pa tàbí ká ní kókú kọ́ lọ kọ́ṣẹ́ olùkọ́ àwọn tó wà kọ́ṣẹ́ olùkọ́ mẹ́sẹ̀ jáde sùn wọn lọ kọ́ mọ́ àwọn ọmọ tó wá ń fẹ́ràn wọn jù àwọn tó kọ́ṣẹ́ olùkọ́ lọ níbi kẹ́kọ́ èyí sọ abẹ́ẹ̀bùn mọ̀sán àná ti fún ní ìjáàzá Agẹ̀síbọ́ fi kù sí sọ́njà tó fi mú ẹlẹ́ẹ̀kọ̀ fún náà, ó ń kó sínú ẹ̀. Àdúgbìkú ní yọ̀ǹda pé ó fún àwọn èèyàn ní yọ̀ǹda jẹ́ lọ́mọ kéwú lọ́dọ̀ àbúrásùnmọ̀ fún ìyọ̀ǹda ni ẹfún àbúrásùnmọ̀ ìdúnnù mọ̀ wípé máa kọ́ yàn. Nínú àwọn tí ó wá kọ́, ó ní ìtí wọ́n máa sọ fáwọn annahum kanu idha ta'allamu min an-nabiyyi sallallahu alaihi wa sallam kan bá ti kọ́ Qur'an lọ́dọ̀ ànábì kan

yóò ká dáwù ìlú wọ́n máa ń sí ẹ̀ láti mi ni ló ṣe wòlí mọ̀ àwọn ọ̀rẹ́ mi wọ́n ń tẹ̀ rí díkù mi ní ìsìnkú wọ́n ní mi ṣe wòlí mọ̀ ó kàdìdì mú lọ léjé tó ti máa tẹ́fẹ́ ṣe wòlí mọ̀ rẹ̀ àwọn sàábẹ́ ní mẹ́wàá péré làwọn ọmọ ẹgbà lọ́dọ̀ àlejò àwọn ò ní gbà míì àyàfi kí ni yàtọ̀ aláàmú máa fi amínà rẹ̀ rí ní báwọn ó fi kọ́ lọ́dọ̀ ànábì ohun tó ń bẹ nínú àwọn àyà mẹ́wàá yẹn nínú ìmọ̀ ìwàlẹ̀ amẹ́l àti nínú iṣẹ́ àti tó kó sínú kọlu tààlẹ́mìnà kùránì wà àti ìmọ̀ àti àti iṣẹ́ gbogbo ẹ̀ àwọn kọ́ máa kọ́ lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa ọwọ́ tó ṣàmì wa ìdánù alìmọ́ eh, eh, rahimahullah ó gbà wá Malik láti ṣàlàyé báwọn sàábé ṣe jẹ́ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ fàlẹ́bí ó ní àtẹ́yìnà ilà nàbí yìí sallallahu alaihi wa sallam wa nahnu shababa mutaqarribun Malik ibn al àwọn lọ bá tọ́jú orí àwọn òjú àwọn lọ́mọ́ tẹ̀gbẹ́ lóde òní náà tẹ́bá wo tí wọ́n bá ní ss1 tẹ́bá lọ ṣe tẹ́bá ṣe ìpá ń pè ní fourth day ẹ̀rí tí ọjọ́ orí wọn yóò ní fẹ́ ju àwọn ẹni tí ó dàgbà ju àwọn ìyókù lọ bẹ̀ pé lórí ti tàbó sick ó pa skul jẹ tàbáwọn òbí ẹ̀ mo tètè mú lọ skul kò wọ́pọ̀ mọ́ lónìí ó ní fàkọ́nà ìdàú ìṣìrìnà yau na wà lẹ́ìlá àwa lò ogún ọ̀sán àti ogún òru we stayed with the messenger of Allah for 20 days and 20 nights awọ̀ sọ́dọ̀ ànábì ọ̀dọ̀ ànábì láwà ibẹ̀ jókòó sí ààrẹ ibì iwájú ànábì láwà fún odidi ogún ọ̀sán àtogún òru ìyẹn pé ogún ọjọ́ tó kó ọ̀sán àti òru sínú làwọn wà bẹ̀. wàkánà Rasulullahi sallallahu alaihi wa sallam rahima rafiqa anábìtẹ̀ sì rí aláàánú lànábì oníwà pẹ̀lẹ́ lànábì Fàlámà zọ́nà ánà rí pé, ẹ́ ah! àwọn tí ń pààyàn àwọn ará ilé àwọn àwọn tí ń sàárò olé àwọn sàárò olé àwọ́kọ̀dì ìṣtàkùnà sàádánà àìmẹ́ntàrọ́sìnà pàdánà ó wá béèrè wípé nígbàtẹ́ ń bọ̀ kílẹ̀ sílẹ̀ sílé ìyẹn pé kí kile ará ilé oúnjẹ ìwó lẹ fílẹ̀ fún ogun wọn mọ̀ jẹ kẹtù wá jókòó sọ́dọ̀ ní pẹ̀lú ètò owó lẹ ṣe sílẹ̀ nípa àwọn táwọn ará alé bùkátà sí ìyẹn la fi ń sọ fẹ́ tó wà fẹ́ lọ jáde tẹ̀lé tó bá lọ jáde tó ṣètò fáwọn ará alé bó ṣe lọ yẹn ẹlẹ́ṣẹ̀ ni ọ́ lóòótọ́ fẹ́ lọ gba ládá ọ̀rẹ́ rẹ̀ dàbí obìnrin tó lọ mọ́kà láì ní maharam ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n lọ mọ́kà ó ní hajj wàá ṣètò kílẹ̀ sílẹ̀ bá ara alé olóko ọlọ́run àtànábì ilẹ̀ òòrùn ọlọ́run àtànábì ọlọ́run ní kò fi òun sílẹ̀ fún wọn ìtọ́lọ̀ ń sọ ní pé tó bá fẹ́ jáde tó bá jẹ́ Allah akbar lọ akbar lọ akbar sihana lẹ́bi sáfọ̀rọ̀ lánà hádà wà máa kúnnà láwọn mùsùlùmí wà iná ìlà rọ́bìnà làmùkọ̀lìbùn Allahumma iná nìsàdùkà fi sáfàrinà hádà lè dé ومن العمل ما ترضى اللهم هون عليه سفرنا هذا واهو عنا بعده اللهم أنت الصائب في السفر والخليفة في الحال في البيت والحال àdúrà yẹn lànẹ́bí ní ká ṣe nínú àdúrà yẹn ni pé hawwin alayna safarana hadha waqwi 'anna bu'da ìrìnàjò yìí ṣe ní fúfú yẹ fún wa mẹ́jọ ni wá lára wá tí a nà bọ́ọ̀dà bá ní ká jíjìnà rẹ̀ kò obìnrin àwọn àríṣúnà tó bẹ tó wá ní súnà tó wá nípa àmúwò ti láì mọ́dọ̀ lórí bá mọ́ bí ní sọ wípé ìrẹ́ ọlọ́wọ́ wá tí ọ̀nà yìí bá wa

ó wá ní ọlọ́run àǹtà sọ́ọ̀hìbù fèrè bẹ́ẹ̀ ọlọ́run alábàárìn sọ́ọ̀hìbù fèrè sábà alábàárìn wa ní ọ nínú rìn àjò yìí bá ṣe ń lọ òun bá wa lọ wà kí ni wà lọ́lí ìfàjú fèrè náà ìrẹsì ní àrólé wa nínú àwọn dúkìá wa àtàwọn ará alé ta fílẹ̀ ẹgbẹ́ méjìlá lọ́bì tó sọ dúkìá àtàwọn ará alé nínú dúkìá ni tí wọ́n jẹ ilẹ̀ nǹkan òfin gọ́ọ̀fún ní tíkẹ́ẹ̀tì mọ́ta kó lọ ájì láìkó jẹ́lẹ̀ táwọn ẹ̀yàwó àtọmọ tí wọ́n jẹ kó tó dé tètè sọ fẹ́ni tó fún wọn tíkẹ́ẹ̀tì pé owó táwọn ìmí ló ń jẹ ìyàwó àtọmọ ó jẹ kó ṣírò rẹ̀ kó fún ọkọ̀ fáwọn ará alé tí wọ́n fi máa jẹ kó tó ti mọ́ta dé kó máa di tó wọ́n fi máa ṣépè fún ọmọ ọlọ́ọ̀sánú wa mọ́jọ jáde lẹ́nu wa mọ́ta tó lọ pé bí ń pàyàwó ní ọmọ ṣùhánàlá ẹlẹ́hà wa lọ tọrọ nǹkan lọ́dọ̀ orí àwọn eléégún sọdún eégún ẹlẹ́wàá Ẹ̀kọ́ àwọn kọkùnrà àti ìmọ̀ rẹ̀ àti lílò ẹ̀ o ní amẹ́l tí mo pè ní iṣẹ́ bá ń ṣe lò ó fẹ́ lọ jáde oṣù kan òfó jẹ ọ̀sẹ̀ kan lẹ̀ kí ni ó jẹ lọ́sẹ̀ mẹ́fà tó kù hmm? ẹ̀rin nígbà yà náà bí wọ́n lójú ogun tàbí ìjọba ìyàwó tuntun ṣẹ̀ wọlé ni àbútù eh, Ghana olùbàbẹ̀ yẹn bó ṣe lọ sójú ogun ní ẹ̀lẹ̀ ló kú sí ojú ogun kọ́ ní ìwọ̀n lọ ìjáde ń fẹ́ lọ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ni ó yà ọ̀kẹ́ẹ̀sì àbútù Ghana kò bá ti ti ẹnu kìtàl ogun tí a ti máa pààyàn ọ̀hún àti ti mọ̀ pé ó ti إما النص إما النص وإما الشهادة إنه كوه توري تàbí كوه شهيدي direct ayé àti wà fún ìyàwó ẹ̀ láti fi mọ̀ ojúṣe àpá mi láti ṣàlàyé ní òtúbà mi tó lọ jímọ̀ tó lọ yìí mo sọ ní òtúbà pé ẹ̀yin olóṣèlú ẹ gbìyànjú tẹ́bá ti fẹ́ ṣe congress ẹ̀yin muslim wọn bẹ̀ ẹ sọ fún wọn tán ṣe jù déètì ẹ̀ kó mọ́bọ̀ sínú ramadan torí tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ló wà ń bẹ̀ nígbà tẹ́ ń ṣe congress àwẹ́dẹ́ ṣẹ̀sùn ọ̀pá mẹ́bí ní tẹ́nìkan bá bú á ń bèèrè pé wọ́n ló wá fẹ́ búyàn torí congress ló ń ṣe pé kò ní já fún bàbá ńlá yẹn àwẹ̀ so they should want as muslims nílò ìfúnnọ́sọ náà election fún ọsọ pé ó ṣẹlẹ̀ ní 2027 a mùsùlùmí ti ké gbàgbàrẹ̀ jẹ mọ́jì ó bọ́ ní àwẹ̀ ẹmọ̀ tó ṣèlú ó kún fún àgàbàǹgbèsè ó kún ó fún àwọn ète ó fún jàǹbá ó fún ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn ìbára ẹni jẹ́ ìdádá parọ́ wàhálà gbogbo ẹ̀ ló wà nú ẹ̀ gbogbo tí ó dá Ramadan sì ní alábẹ́ṣe tọ́lọ́ bá wa bá jẹ́ fún wa fẹ́ change date yẹ we have to tell them ẹ̀rẹ́ ìyẹn Ramadan kìí ṣe jọ́nà ó pọ̀ lá kò bá pọ̀ lá torí wọ́n ti wọ́n nínú gbáradì àwọn opponent àwọn tí ajọ́ ń ti gàgbàgbà àwọn tá àjọ ń dùn nǹkan àwọn ò lẹ́sìn kò sí tí wọn ò lè ṣe àdódà ẹ má fi sóṣù àlùbáríkà ẹ fi sóṣù mi ìtumọ̀ ẹ̀kọ́ ni pé gbà láyé wà fáwọn kìnnìwọ̀n yẹn ṣùgbọ́n oṣù yẹn gbọ́dọ̀ yàtọ̀ bàbá aláti máa ṣẹlẹ́kṣẹ̀ ẹnu rọ̀mọ̀dán tó ní sùn lóòrùn tó máa kan wíńdò káàkiri dédé ìgbàtà fi ń jẹ sàárì gangan àwọn olóṣèlú ṣẹ̀ máa ń ṣiṣẹ́ ẹni tó wá ṣiṣẹ́ tẹ̀ láago méjìlá òru aago kan àwọn ń bọ̀ kan bọ̀ from 4am 4:35 to 6 làwọn èèyàn ó wà á ṣẹ̀fẹ́ láti bá ìṣiṣẹ́ bàbá ọmọ Ah, àwọn kan ti wá èlò ni wọ́n fún yí 100,000 mẹ́ta 250 Ìyàtàtún ìpìlẹ̀ òṣèlú fúlù sọ̀rọ̀ owó ni tó bá fi lówó àwọn ọ̀rẹ́ wa lóṣogbo wọ́n ṣe experiment wọ́n fi ẹsẹ̀ rìn nígbà yẹn láyé

ẹ̀lówó fẹ́ fún wa. Ó ti Wà láìwọ̀n òdìbò rẹ́gẹ́ fún wọn. Tọ́rẹ́ wa mo ní tó ti rí. Ọ̀rọ̀ tó níwà dáadáa, ẹ̀sìn dáadáa kọ́, wọ́n náà ẹ̀yìn lẹ́lẹ́ṣẹ́ tí ó dá àwọn mọ̀. Àmọ́ kí ni kò ìgbówó dání kò sólóòtọ́ wọ́n á wọ́n ti wàhálà ń gbaná campaign house to house ilé onílé jílé báyìí wọ́n ṣe fi ẹsẹ̀ ara wọn rìn wọ́n campaign ẹsẹ̀ wọ́n fẹ́ jẹ mọ́lẹ̀ lọ́dún yẹn láyé NCP NCP ní ọlọ join táwọn opponent ẹ̀ kọ́kọ́ ṣe ni pé wọn ò rẹ́gísítà wọn wọ́n wá lọ kọ́ọ̀tù gbàtẹ́lẹ̀ṣẹ́ kọ́ọ̀lá ní kọ́ọ̀tù wá dájọ́ pé they are qualified

mo kàn sọ yẹn lẹ́gbẹ̀ẹ́ kan bọ̀ n tó fà ní ọ̀rọ̀ bí mo sọ pé àwọn sọ̀hábà àwọn ń kọ́ Quran àti lílò Quran a máa ń lo Quran nígbèsí ayé wa ni bá ṣe ń ṣòṣèlú yẹn náà ká mú lò pẹ̀lú bíbèrè lọ́wọ́ àwọn àfáà eléyìí yàtọ̀ sí pé mọ́ṣòṣèlú ọ̀tọ̀lẹ̀ yẹn ó tí wọ́n ń ṣe ó mọ̀ bèrè lọ́wọ́ àwọn àfáà pé wọ́n ní ká ṣe báyìí ọ̀nà wo lálé gbà ṣe báyìí tààfi ní ìlú gba ọlọ́run àwọn àfọ́ súnmọ́ ó ṣàlàyé ẹnìkan ti wá rí wọ́n fẹ́ gbé owó fún wọn láti lọ campaign wọ́n wá ní kí wọ́n máa dá ìbọn kọjá wọ́n tó lè fún wọn lówó kán fògùn búra ó sì jẹ́ muslim ṣàtọ́ tó bá lóòrò rí ẹ̀kùn náà tí wọ́n fi fún lówó tó wo òfin dẹlẹ́gbọ́ nítorí kó fẹ́ gbowó tó fẹ́ tún fáwọn èèyàn nígbà campaign ṣùgbọ́n mùsùlùmí tí ò béèrè lára àbá ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́ ó ti wó kọ́lọ̀ ó ṣàánà wa sọ́rí náà ó ní bẹ́ẹ̀ làwọn ń ṣe afá tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lọ yìí afá wa Malik búnú lòhùwẹ́rì ó lánàá bí wá ń wò wípé ó dàbí ẹni pé àwọn ń sáàrù àwọn ará alé ànábì wá ní ó wá ní tàbí ẹni fa àgbàrì náà ù orílẹ̀ àhàlìkùn bàbá àwọn asàlàyé ilé ti rí ẹ padà sọ́dọ̀ àwọn ará alé ẹ padà fàákímù fi im ẹlọ gbé láàrin àwọn èèyàn yẹn lọ dúró ń bẹ̀ wà ní múhùn tẹ wọn nǹkan tẹ kọ́ mi wà múrùhùn ẹ máa pa wọ́n láṣẹ ìtẹ́ ẹgbọ́ lẹ́nu ìní ànábì wàtákàrọ̀ àṣíyá àpádùhà àọ́lá ní ó sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sàádé ẹni tó gba ọ̀rọ̀ ilẹ̀nu àfáàwà Malik bin al-Huwairi ó ló tún sọ nǹkan míì fóòrùn ìmí wà tó ń há sórí ń bẹ̀ tó ń sọ ìmí wà tó ń ṣe gíní omi ń bẹ tó ń há wàsọ́dù kamọ̀rọ̀ àìtùmú ní ìsọ̀dì ẹlọ́mọ́ kírun láàrin àwọn èèyàn yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí èmi ànẹ́bí tí mo ṣe gíní tí mo kírun fàyídà hábọ̀rọ̀ ti sọ̀láàtú Sọlú Abdín lákùn àdúkùn. Sásìkò òun bá ti tó, ọ̀kan nínú ẹ̀yin tẹ́ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi kó pèrún. Wàlìyà ummakum, wàlìyà ummakum, àtìbárùkùn. Kí ẹni tó dàgbà jù nínú ẹ̀yin tẹ́ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi, òní kó ṣe ìmọ̀ kó ṣáájú fún yín. Ìlọ́pàá tí wọ́n bá ń jù mọ́m, pé ẹjẹ́ ẹjú mọ́m pàtó gan ní ṣẹ̀ríà Ìsìlám, akànlógbólóhùn yẹn ni, tí wọ́n bá pé ká máa dù mọ́mù yẹn kò wọlé ẹ̀rọ pé nínú tí ó máa fa wàhálà nílẹ̀ Yorùbá kan bá fẹ́ jẹ mọ́mù tó bí máa dogun jẹ mọ́ a ti sọ ìmọ́mù di ọba nílẹ̀ Yorùbá ń tá mọ̀mọ́ ọba ní pé wọ́n máa dù ni wọ́n mú àwọn ọmọ oyè wá Ṣé máa jù wọ́n máa ọmọ oyè wá, ó wà máa jù ẹni tó bá wá jámọ́ lọ́wọ́ yóò ṣe yègèdè àwọn tí ò bọ́ sí lọ́wọ́ wọ́n kọrin ẹlòmíì ló fà á tó bá ju ọba tí ò bá bọ́ sí kò ní gbénú ìlú yẹn mọ́ ìtìjú òníjó dúró ó lè mọ́ padà sílùú mọ́ tí èkú yẹn ló bá lẹ Yorùbá ń gbà míì ẹ́rí àwọn ìran ọba míì tí wọ́n wà nílùú míì tí wọ́n ti pẹ́ ń bẹ̀ wọ́n ti lo ogún ọdún wọ́n ti lo ọgọ́rùn-ún ọdún wọ́n wá tí oríkì wọn padà sílé ọba ìlú mi àwọn tó du ọba ń jọ yẹn tí ò bọ́ sí lọ́wọ́ títí ju mú wọn kó ìlú ni tàbí tí wọ́n gbà pé wọ́n ṣòjóró ìyẹn ni àbò tí fáwọn tí wọ́n wá bínú fi ìlúlẹ̀ tóbi bá yàn méjì ó dojú tàbí òbí ẹ̀wọ̀n ó làá méjì ó dojúdé méjì ó wọn wá dá ẹni sì ti náwó dáadáa ló yẹ kó jọba wíwo lẹ́nu awó wo inú oríwo ní pé táwọn bá rí kèé sọ níta ó ṣẹ̀nu báyìí nígbà tó wá dá òbí lágbájá ọmọ sàmàdò wọ́n òbí jọba ìtumọ̀ pé kò ráwọn ìgbà tí làkàṣe gbé ọmọ lájí kòkó bóò ní wọ́n dòbì mẹ́ta ló ṣíjú ẹyọ kan lójúdé wọ́n tún tún dà mẹ́ta dojúdé ẹyẹ kan ṣíjú wọ́n wá tún dẹ́lẹ̀ ẹ̀kẹta mẹ́ta ló tún dojúdé àbí mẹ́rẹ̀ ẹ̀rí dojúdé wọ́n ní bí bàbá dojúdé àṣì ọwọ́ ara ẹni àbí tún ìwà rẹ̀ wọ́n wá sínú mẹ́rin tó dojúdé wọ́n wá sí méjì sókè wọ́n wá pariwo tó dé ojú náà gbogbo àwọn ìyẹ́wà dé omi nìkan lọ́ọ́bá nìkan lọ́ọ́bá àwọn awó ti ní wíwo lẹ́nu awó ohun òní sọ lọ́bá èèdì fáàmù kìíní kan wà kọrin lọ gbóòrò láwọn yóò ṣe èèè tó fún ọdún lò àbótẹ́lẹ̀ wọn lọ gbóòrò mi jẹ́ Ọlọ́run jàmọ́ wa. Fífà tò ní ìtàlọ́mọ̀ máa ẹyẹn mọ́ta. Gómìnà, gómìnà. Fún olówó jù bẹ́ẹ̀ lọ tó bá mọ gómìnà òrìjọba. Gómìnà ní ìyọba lónìí. Ẹ bá ti lọ tó ẹ́ tó nípa tò ní. Ọ̀sùnmá gómìnà ó wá náwó fáwọn afọba jẹ́ òdọ́dọ̀ gbòòrò náà ìfá òdì ìfọ́ta ìbẹ̀rẹ̀ tó jẹ́ wá ní máàmù ó nìkan wá tún pààyẹ̀ ẹja lọ́fíìsì gọ́ọ̀nà babaláwo tó wà sọ pé bá òun ẹni tí gómìnà mú àrùn Kò ní ìdí ẹ́sílò, ó wo gọ́ọ̀nà. Àwọn protocol ti sọ fún bàbá, ìfẹ́ sọ fẹ́ sọ ìjọba ti dé bẹ̀rẹ̀ tó bá ń sọ nǹkan míì àwọn pírẹ́sì tí ò sọ yẹn ni wọ́n padà gbé tó bá délé pé tó ń sọ fún yẹn yóò wà lọ jìyà kúkúrú ọmọ gọ́ọ̀fún kò bá torí náà anábì ní bá délé ẹlọ́mà ń kọ́ wọn wàlìyà umukum akbarukum ẹn tó bá dàgbà jùnú yìí ni kó ṣe kí ni tó máa ṣáájú yìí kírun kámìsà sáájú sá máa ṣàlàyé ìdí wo sọ́lọ́ bí gbogbo ìdí wọn ń ṣàlàyé bí ẹbí ẹni pé tí wọ́n bá fẹ́ yẹn lè mọ́ mù ìpẹ́ tó bá tí wọ́n fi máa dùn ní ojú àbí ń jọba yẹn àṣà Yorùbá yẹn la bá dé fi lè mọ́ mù nílẹ̀ Yorùbá àwa máa dùn kálukó máa sọ díẹ̀ yóò wá di wàhálà ẹni tí ò bá padà

a wà lọ wo ọjọ́ orí wọn ẹni tó bá dàgbà jù nù wọn láwà fi ṣe náà ìtí ẹ̀rí àtọ̀rọ̀ lẹ́yìn ìta tí mo ti sọ mo ní àwọn kùránì tó lò gbọ́ yorùbá ní ó kéré fẹ́ ṣe yorùbá àwòmọ́ wọn nípa kùránì wọn dọ́gba

kúlé àyàlìká tùrún láàbùdù mẹ́ta àbùdù síbí wà lánà àbìdù wọ́n ní tó fi dòrí nígbà mí wà lánà àbìdù àbátò ìmáàmù yẹn máa ń sọ pé wà lánà àbìdù ìgbà mí máa ti sọ tó pé àìní ìṣubú àṣùbá lẹ́yìn ìmáàmù yẹn lè kọ́ ọmọ àkùrọ̀ òun lè sábẹ̀ náà ẹni tí ó mọ ṣáájú kírun fáwọn èèyàn lẹ́ni tó mọ kùránì kájù nínú wọn ẹ àmọ̀ tí ó mọ kùránì ká mẹ́ta fẹ́nu ọlọ́run ló wò kò bá mọ́ kírun bó ṣe máa tẹ́ náà kó bí ṣáájú wa wà fẹ́nu fẹ́ wọn ò nílẹ̀ gba dráìbà wọ́n la mọ́tò fún bàbá kan wọ́n ní ẹ̀yìn dráìbà ẹwà dára wò dráìbà bẹ̀rẹ̀ wà láìwọ̀n wà mọ́tò ìwọ̀n tẹ́ ẹ̀mọ́ bí díjí àdójúkọ bàbá kan wá ní ẹ̀mọ̀ ẹ̀yàn fún mi ẹgbọ́rí ó ti dàgbà wọ́n fẹ́ máa ṣe oúnjẹ fún wọ́n fẹ́ gbà wọn tí ó ṣe oúnjẹ ẹnìkan ní ọbẹ̀ ata gidi tí wọ́n bá jẹ́ tó jẹ́ pé ojú ọmọ wa ní tàbí èsì ìdáta lẹ́yìn náà ó tún wá da iye ọgbó torí pé ahọ́n òun iyọ̀ ò bá já ọbẹ̀ òun nímọ̀ kó ti níyọ̀ ó wá já búrò bàbá mi tó ní ìtúwẹ́yàn fún mi kéde tó bọ́bẹ̀ tó mọ̀ èyájọ́ mọ̀ kàrẹ́ wọ́n wá gbé kúkù kan wọ́n ní ìkọ́kọrẹ́ nìkan lòun mọ̀ ṣe tó jẹ̀bú ṣé wọ́n lè jẹ kọ́kọrẹ́ níkà rẹ̀ òun ọmọ ayágbó òun sí lè ṣe dẹ̀gbú sí àtẹ̀fọ́ ìkọ́kọrẹ́ lòun mọ̀ ṣe atọ́bẹ̀ àpọ̀n òun àtẹ̀fà tó bàbá lè jẹ́ bàbá yẹn ní ẹ̀mọ̀ ẹ̀ṣẹ̀ kèmọ̀ ẹ̀ṣẹ̀ léèkè ṣèṣẹ̀ yóò ní jẹ́

ẹni tó dàgbà jù tí mọ̀ wọn bá dọ́gba ẹni tó bá dàgbà jù nínú wọn lọ́jọ́ orí ló jẹ náà ṣùgbọ́n tẹ́ni yẹn bá dàgbà tí ò nímọ̀ bí àwọn méèké yẹn àwọn méèké yẹn ni ó jẹ náà tó ń bá dàbí kọ́ wọn ni yẹn torí náà àwọn sọ̀ábà àwọn ní hamalatul wáhayí àwọn ní tùláàbù mọ́tọ̀rọ́sà húùlà lìnàbí sallallahu àwọn lakẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ànẹ́bí ilé ẹ̀kọ́ ẹ̀sìn àkọ́kọ́ tàbí gbé kalẹ̀ àwọn sàádé lakẹ́kọ̀ọ́ àwọn lakẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ń bẹ̀ ẹwà pé ní ìsìlá ìwọ́n ni wọ́n dáadẹ́ 1947 àti àwọn kan ní fọ́ọ̀sẹ̀ fọ́ọ̀sẹ̀ ti skú ànẹ́bí ní gíní sọ̀hábà fọ́tlọ́n àjùlọ ní lórí àwọn àyókù pé ànẹ́bí gangan ló kọ́ wọn àwọn pàóníà ní ẹ̀rí ẹ̀ tó ọlọ́run ṣàánú wa nítorí àsìkò tó bá tún dọ̀la bí nílá ìtààlà àmà tẹ̀síwájú àmà tẹ̀síwájú iná súnnata fi áhàdì rasulillahi sallallahu alaihi wasallam kana mahfuzọ إلى جنب مع القرآن الكريم لا يغيب عنهم شيء منها وهم الذين صحبوا رسول صلى الله عليه وآله وسلم مئة وعشرين عاما قبل الهجرة وبعدها فحفظوا عنه أقواله وأفعاله وتكريراته صلى الله عليه وآله وسلم إذن umuli wàásìtọ̀ báyìnà rasúlì sallallahu alaihi wa alihi wa sallam wa báyìnà ummatihi fàmílì um tálàkọ́tìlì ummatu àmì òṣàríà sallallahu alaihi wa alihi wa sallam nígbà àkàrí pẹ̀lú ọgọ́lọ́ àmà ìsọ̀túnwà rẹ̀ lọ́nà nípa àwọn sọ̀hádà ọlọ́run tó ṣàánú wa tó fún alágbọ́yé ọ̀rọ̀ ẹ̀ dáadáa wọn ọlọ́run tí ó bá jẹ́ àlékún dáadáa ọlọ́run tó ṣe lẹ́nkọ̀ọ́ kan wa àtàwọn àtẹ̀yìn ọlọ́run jábánà bí wọlé ọlá jábánà bí wọlé ọlá jáwa lẹ́yìn àgbẹ́bí ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واهدنا ووفقنا الى الحق والى الطريق المستقيم ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسن وقنا عذاب نار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته. والله إن Ọlá ń ṣàlá ìbéèrè lọ́nà ọlọ́run ṣàjẹ́ lára. Ẹgbẹ̀rún لكن kásọ̀pù ní إن شاء الله.